Only is worrying, sir. ẹ ń kọ́ àwọn kọ́ ló lọ fẹ́ kú ń bẹ̀ ni. Ah, àwọn ọdẹ táwọn kan yẹn tún wà ní àwọn kan Yorùbá yẹn tó sì wà ní ó sì wà pẹ̀lú òótọ́ ọbẹ̀ pẹ̀lú òótọ́ ọbẹ̀ nínú àwọn tí ẹjọ́ lọ lọ́jọ́ yẹn tó fara gbọ́ta. ọ̀kan nínú àwọn ọ́fíìsà mi tí wọ́n jọ fara gbọ́ta níbẹ̀. ó yá ìgbà tí èmi di. orúkọ tí. orúkọ tèmi ni jọlá pamọ́ abbas ìgbà tí a àwọn. ọdẹ ni ọdẹ ni mí. ẹ lè dánu gbówọ. bẹ́ẹ̀ ni mo lè dánu gbówọ. kí ló lè lé ìpadà nu gbó tẹ́ sá padà sí. kò sí nǹkan kan tó lè lé mi lágbára Ọlọ́run kò sí nǹkan tó lè lé mi. ẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni. ok. ìgbà tí a àwọn pípù yẹn à ń lé wọn lọ ìgbà tá à ń lé wọn lọ inú gbó làwọn ń gbà àwọn gba ojú títí àwa lọ gbé wọn by the time tá lọ gbé wọn àti ṣáájú wọn ìgbà tá a ti ṣáájú wọn ó ti rẹ àwọn èèyàn tá a jọ ń lọ àwa mẹ́ta la já sí wọn láàrin bá a ti wá já sí wọn láàrin báyìí. àní wọn lè já sí. àní wọn la já sí. ṣé wọ́n pọ̀ ni. wọ́n pọ̀ wọ́n tó mẹ́jọ èmi bá àwọn mẹ́rin lójú kan náà bọ̀ àwọn alákọ̀ gbọ́ sáǹdì ẹsẹ̀ mi ìbọn tán yìn sí mi ibi ìlòsí kọ́kọ́ bá mi ó bá a sọ mi bí báyìí. ok ìbọn bá sọ yín ìbọn bá sọ ọba ọba ìwà gbà mí ni ìbọn bá sọ mo jẹ́ fọwọ́ gbà nǹkan o ah. nígbà tí ah, sí òkè ah. pàdé pàdé pàdé pàdé ah won rògbò edo ah ẹlẹ́ẹ̀kejì kí ibo ba bá aṣọ èèpọ̀ wa wọnú aṣọ ìbò kọ ara rẹ nko? ń kọ́. wo? ṣe wò débẹ̀ tọ́sílàìtì tí fi sáyà ó fọ́ tọ́sílàìtì yẹn mọ́ mi laya. wọ́n ni. ni ìbá wa ó gé orí ọ̀tá yìí ibi gangan ọ̀tá yìí ìbá ló gé orí ọ̀tá yìí ó gé ìgbà tí ìgbà tí mo wá ìgbà tí ń yìn ọ̀tọ̀ jáde nínú rẹ̀ mọ́ kò sí ẹ̀kan nú ẹ̀ ọ̀yẹ̀ kọ́ta yẹn jáde ọ̀tá yẹn ti hùkù kò jáde mọ́ bọ̀ èyí tí mo kọ́kọ́ yìn àwọn yẹn ṣubú àwọn méjì yòókù wọn wá bẹ̀rẹ̀ sí fáyà mi mo wá ń sẹ́bọ̀n yìí ọ̀tá yẹn ò jáde mọ́ by the time tí mo wá rò wípé kí mo fẹ́ ṣe mi ì rẹ́ anybody lára ń dì mọ́ mo wá rò pé bóyá kí n sáré láti lọ gba ìmọ̀ lọ́wọ́ ẹlòmíì bí mo ṣe ká ẹsẹ̀ yìí kúrò lórí ilẹ̀ báyìí ìbọn fi bá mi ní ìwé ìwà. òkè ẹsẹ̀ tẹ ká kúrò yẹn. tó bá ti pẹ́sẹ̀ yẹn bá sì wà nílẹ̀ lẹ́nu. Ah, ẹ jẹ́ àwọ̀ ẹsẹ̀ yẹn. ẹ jẹ́ àtú kẹ̀kẹ́. mo bá yín gbàgbọ́ ni o gbà. Ah, ah, àwa sì lè gbà. òkè. tó bá ti pẹ́sẹ̀ yẹn bá wà lórí ilẹ̀ lẹ́nu kò sí nǹkan kan ó sì ń dùn yín nìyẹn. ó ń dùn mí. ìgbà tí bàbá wọ ẹsẹ̀ ń bó lẹ́sẹ̀ á kúrò láàrin Ọlọ́run ni mo mo lọ àpíà níbò mi ìbò mi tí mo àpíà sí yẹn nínú mo ti ń fàyà wó torí tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ni mo bá kú sí ni wọ́n bá wá fún mi lọ́rùn mọ́ ọ̀ ìbò mi ni kíní yẹn gbé mi sí wọ́n ń fàyà wọ́ mọ̀ wọ́n ti bí mo ti kú ni táìmù yẹn ìbọn tó ń dún mo wá pe ọ̀gá mi wípé nǹkan ti ṣe mí ó dẹ̀ ti ń rẹ̀ mí kan wá gbé mi mi ìrẹ́lẹ́bọ̀dì wọn àmọ́ bí tí mo ṣubú sí mo sáà ń fàyà wọ́ tí mo fi já sí ojú títí bí mo ṣe wá já títí báyìí mo wọ̀ tó mo wò sí ní èrí anybody ìgbà tí mi èrè anybody mo wá pe ọ̀gá pé ẹ má wulẹ̀ wá mi wá sínú igbó mọ́ o mo ti dé títì bọ́gà sí ń gbé mọ́tò bọ́ nìyẹn tí wọ́n fi wá rescue mi kò sí ẹni tó ń jẹ́ àmọ̀tẹ́kùn kankan àbọ̀lọ́pàá kankan nínú igbó lẹ́yìn ọ̀ǹta express ni wọ́n dúró sí express yẹn náà la fi wọ́n sí tá fi wọnú igbó ibẹ̀ náà ni a lè fi wọ́n sí tá fi lọ after gba tí wọ́n kó wa sí hospital tán làwọn àmọ̀tẹ́kùn tó dé sí ibẹ̀ kò sáwọn ok òkú ẹntẹ àwọn ẹntẹ wa mú ta lẹ hand over fún. àwọn ọlọ́pàá yìí bíbélì ok wọn kú wa àná ibẹ̀ náà ibẹ̀ ti ṣẹlẹ̀. ó ga ọ ẹ ẹ pé ìrètí máa kárí lẹ́yìn tó ẹ jẹ́ kí a wo ẹni tí ẹ mú ẹni tí wàá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ ká wo ẹni tí wọ́n rí mú ẹni tí wọ́n rescue lọ́jọ́ yẹn ẹ ká wò ẹ kó bá a sọ̀rọ̀ experience ẹ̀ kó tó di pé àwọn ará abígbé kó tó di pé àwọn èèyàn wa wọ́n rescue rẹ̀ ẹ farabalẹ̀ wo ni ó lè mọ̀ clear dáadáa o. State, Ọlá Town, Màrán, ọmọdún mélòó ní forty eight máa pé forty eight ní few months. báwo lè ṣe wọlé tó yàrá. níjọ́ sátọ̀dé ni mo kúrò lẹ́kọ̀ọ́ mo lọ Kánò àwa mẹ́ta ni àbá dé òkú bíi ten kilometre ká dé Ọ̀yọ́ náà. àṣẹ àdìpọ ní sílẹ̀ ọsẹ káfíìsì ọsẹ káfíìsì. òlélẹ òlẹ ayé fóònù rẹ ti ó ṣe rẹ fóònù rẹ sẹńdẹ síbò mi ẹ sì ti ṣe dátà síbẹ̀ yẹn. ẹni tí wọ́n gún tán tí wọ́n yìnbọn fún wọn lórí ni ẹni tí àjọ lọ́kọ́ Mr. Akin ẹ sífìlà yín sójú ogun náà lélẹ̀ náà bó ló ṣe ṣe ẹ bẹ̀rẹ̀ orí díẹ̀ àárí àárí ẹ fẹ́ bẹ̀rẹ̀ orí sóògùn ara yín ni ẹ mọ́ bẹ̀rẹ̀ orí ni ọ̀yà ọ̀yà ọ̀yà ẹ dé fìlà padà Mr. Akin bó ló ṣe ṣẹlẹ̀. ní ọ̀dì twenty five October ni ọ̀gá tó àìpé kàmọ́ àìsí máa lọ síbẹ̀ yẹn di five times láì ráwọn kí n máa fásitì ọjọ́ yẹn bá ṣe débẹ̀ àwọn sì ẹ̀ ti sáwájú mi máa ṣe mọ̀ lọ gbé bá wọn ọ̀gbà ta débẹ̀ láńgàjẹ́ pé wá pé àwọn ọlọ́pàá àtàmọ̀tẹ́kùn yìí lájọ́ tá a ti máa ṣiṣẹ́ yẹn àláṣeyọrí ẹ̀ ọ̀dọ́ ní abẹ́rẹ́ rí mo ní ọ̀gá tó bá rí báyẹn ẹ jẹ́ ká tán ẹnìkan wà tó jẹ́ kọ̀mọ́dà fún wọn ní inú ìlú yẹn nínú ìlú tí wọ́n ti pè wá yẹn ìyẹn ọdẹ́bọ̀dé. ẹ máa ń gbọ́ yẹn ń gbọ́ yẹn. ok ìgbà tí wọ́n pè wá ẹgbẹ́ tí wọ́n yẹn mo ní ibìkan tó ń wà tá a lè gbà mo sáyìn láti kó máa ṣe alíd mọ́tò tẹ̀lé wa ìgbà tá a dé ibẹ̀ yẹn ọ̀nà ìjà yìí ní títí eléruku ní chọ́ọ̀chì mo débẹ̀ láti nígbà tá a sáré rìn díẹ̀ àwọn òkè yẹn bíi irú ibà bíi two miles a òkè níbẹ̀ a sáré báwọn ènìyàn ṣe ń lọ mo ní òkè ẹ̀yẹ yẹn ká lọ a speed bọ̀ eré yẹn ó ti pọ̀ jù nígbà tẹ́ bá wà fìdí ó dábí pé bí àwọn mẹ́ta ẹ̀yàn kù lẹ́yìn tàbí sáré wọnú igbó yẹn ara fìdí tì yẹn ẹyọ kan ọkùnrin tí bàbá ìpẹ̀lẹ́ mi eré sísan tí wọ́n ń sáyẹn ti wá pọ̀ jù ẹ̀kan náà báyìí mo já sí wọn láàrin because èmi náà mo kọ́kọ́ dáàrin wọn mo ṣe ń dáàrin wọn báyìí bọ́mbà tù bọ́mbà ló já sí èmi ò sí ẹ̀ mọ̀ pé bóyá bọ́ wọ́n yìn gan mo rò pé jésù tó yá wọn kì mí mọ́lẹ̀ nígbà tá a fẹ́ mi délẹ̀ wọ́n fìgbà gún mi lórí látàgbà jẹ́ fìgbà gún mi lórí mo kàn rí pé mo àpí àsìgbò mi jésù mo rí pé mo àpí àsìgbò mi látàgbà tí mo àpí àsìgbò mi lórí pé ọkùnrin yìí náà bá pè ìbọn ti bá òun náà o kí ni tó ṣẹlẹ̀ yìí wọ́n náà bọ̀ lónìí yìí a gbọ́dọ̀ wọn bí ta gbọ́dọ̀ bá dé síbẹ̀ náà àwọn èèyàn sá gbìyànjú bọ̀ mọ́tò tí ò sí lọ́wọ́ wa kò jẹ́ kí èmi ó lè mọ kan máa bàbá tó mú ẹni tó jẹ́ fítìmù yẹn ọkùnrin yẹn náà ló dúró wájú wa bàbá ẹ̀dà òun lè di olú yìí ẹ̀yin lẹ mú ẹtọ́ ti gbé. ẹ n tàjọ sáré wọnú odò yẹn lílé ẹni tó mú jáde nínú ẹ̀rẹ̀ kò gẹ́gẹ́ lílé. ó kéwọ́n ẹ̀rẹ̀ kò náà ti fẹ́ ni ẹyọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹni tó mú àwọn olórí burúkú bandits yẹn náà wà láàrin wa ń yìí. àríyàn òun lè lè because àwọn ni wọ́n tẹ̀lé. ẹ mú bandits kan live. bẹ́ẹ̀ni ẹ mú bandits kan live Sunday ọjà lórúkọ rẹ̀ bẹ́ẹ̀ni ó ní egede lòun ọmọ Benue state. bẹ́ẹ̀ni gbọ̀ngbà dáhà dé hospital àmọ́ ẹni sì àwọn ọ̀gá ni wọ́n wà ń bẹ̀ tó fi di òru gbọ̀ngbà tó dé àrọ́jọ́ kejì ni wọ́n gbé ẹnìkan wá pé àwọn ti rí bọ̀ọ̀lì kan lẹ̀ ògùn ti pa ok ìgbà tó dijọ́ kẹta tí wọ́n tó déwájú bẹ́ẹ̀rì external home ní àárín méjì eh, mọ́níyà sí Ìbàdàn wọ́n tún bá ìkan nílẹ̀ pé pé àwọn ará rẹ̀ wọ́n ní local government Ìbàdàn bíbáyìí àwọn ni wọ́n lọ bẹ́ẹ̀rì rẹ̀ after that wọ́n tún rẹ́ nìkan wọ́n tún bẹ́ẹ̀rì rẹ̀ tó jẹ́ pé bí wọ́n sì bẹ̀rẹ̀ rẹ̀ ó wà níbẹ̀ wọ́n tó padà rí òkú méjì ọjọ́ mẹ́ta tó gùn pa kámò kámò wà lára wọn. kámò wà lára wọn tí wọ́n fi sin wọn àmì kàmò wà lára wọn. kábíyèsí ọ̀rọ̀ ogun ló ṣe kíni. ogun ló pa wọn. ẹ bó lẹ ṣe mú ètí wọn ẹni tán jí gbé yẹn bó lẹ ṣe mú wọn. èmi ni òkèwọlé adéwọlé ọmọ bíbí ìlú kìrìtì nígbà tí ojú ogun ilé tó di láàrin kan àwọn èèyàn wa ti máa bá wọ́n ti kó wọn lọ sọ́sìbítù mo ní láti sọ fún àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n gbé ọkọ̀ wá káyìn nígbà tí ogun ti rọlẹ̀ tán wípé ẹja wọ inú igbó yìí torí àwọn tí wọ́n jí gbé yẹn ó yẹ ká lè rescue wọn àṣà àwọn tí wọ́n tá a jà fún àwọn àmọ̀tẹ́kùn ní láti sọ pé àwọn òbí wọ inú igbó torí pé àwọn ò mọ bí wọ́n fara pamọ́ sí kódà tẹ́ ẹ̀ bá lè wọ inú igbó àwọn èèyàn wa bíi mẹ́ta tí wọ́n wá títì wọ́n tẹ̀lé mi wọ́n ní ìjà débẹ̀ a wọ inú igbó yẹn padà a rí i pé inú ra odò ni ní odò ìdò odò yẹn mú yàn kan so bá a ṣe ń wá wọn káàkiri a gbọ́ ohùn ohùn yẹn ni mo gbọ́ mo ní ta ló wà ń bẹ̀ mo na ìbọn síbẹ̀ mo ní tọ́wọ́ bá ti yẹ̀ lẹ́yìn kó na ọwọ́ ẹ méjèèjì sókè fínísì ni kò tó lè ṣe tí bàbá wà lọ́wọ́ ẹ yin ìbọn yẹn tó bá ti yin ìbọn ṣáájú àpá ó dẹ̀ ní ara àwọn tí wọ́n jí gbé ni tí wọ́n jí gbé ni o kí n jọ torí ọlọ́run inú odò ń wà òun ò dáyọ kò dẹ̀ lọ síbẹ̀ mo rí i pé lóòótọ́ ni kò sí ìbọn kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ mo fà jáde nínú ẹ̀rọ kan yẹn mo wọ ó ké ó ní ọmọ yorùbá ṣé ọmọ yorùbá tún wà òní sátọ̀dé ni wọ́n fi ọjọ́ òkú òun sí kí wọ́n pa òun ṣùgbọ́n òun ti sọ fún àwọn fámílì òun wípé ẹ lè má rí òkú òun o bẹ̀tẹ̀ má lọ ya owó kankan mọ́ torí pé hundred thousand wọ́n bẹ́ hundred million ni wọ́n béèrè ó ní àwọn ti rí thirty million naira àbúrò ẹ̀ wá sọ fún pé àwọn aríbìkan tóun ti tún lè ya owó kún wọn ní tó bá pé fifty million ni kó gbé wá tí ò bá ti pé fifty million ọjọ́ sátọ̀dé ọ̀dí twenty five yẹn làwọn máa pa so ṣùgbọ́n ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọ́n yọ wọ́n gba òun kalẹ̀ ní ọjọ́ yẹn pé òun gbà pé òun ọmọ tó òun lè jẹ́ ẹni alààyè mọ́ torí pé ọjọ́ ọkú yẹn ni wọ́n ti dá fóun ọmọ nàìjíríà ìrànlọ́wọ́ tí wọ́n bá lè ṣe fún wa a ò ní nǹkan òjà ogun kankan a ò ní nǹkan àrìnà láti lè lọ sí ibikíbi tí wọ́n bá pè á lọ. ẹ tọrọ owó lọ wọn ẹ tọrọ aṣọ lọ wọn but ẹ nílò irinṣẹ́ tẹ fi fẹ́ gbìjà ọmọ Yorùbá. ìbẹ́ ah. má gbọ́ wùlẹ̀ àtìrí àtìrí má wùlẹ̀ sẹ́. tá a bá yẹ méjì bẹ̀ tán àjẹsẹ̀ kẹ́kẹ́ ah. kò pé méjì bí. ọ̀dà ètò tó dáa jù rè é. ètò tó dáa jù òfin gbà kẹ́ ẹ lo pump action ṣùgbọ́n ẹ̀ ní ẹ̀ lágbára láti rà ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé ẹni tó mú ètò ẹ̀mú life bó lẹ ṣe mú ẹ̀yin kí ló dé yòó lè sọ̀rọ̀ orúkọ mi ni ọjọ́ hm? bí Peter adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa ní àwọn ẹni bìí nítorí ogun yìí le gan àwọn ní wọn aago kan àbọ̀sán la débẹ̀ so láti aago kan àbọ̀sán yẹn lọ àwa nìkan là la wà ń bẹ̀ pẹ̀lú àwọn àwọn táwa yìí so abẹ̀rẹ̀ iṣẹ́ yìí wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ láti kọ́kọ́ fáyà àwọn tí ó jẹ́ ọ̀gá wa síwájú níbẹ̀ so ọ̀gá wa ní láti fún wa ní sáyẹ̀ wípé ká lọ láti lọ cross wọn so a ní láti lọ cross wọn bá a ṣe ń wọnú. ẹ ṣeun òkú kan nínú àwọn tí òkú kà nínú àwọn tí ọwọ́ bà òkú kan nù òkú kà lẹ́rú ìmọ̀ bóyá ẹ rí dáadáa bóyá ẹ mọ̀ sọ̀rọ̀ yẹn. pẹ̀lú ọ̀fẹ́ ọlọ́run a rí pé ìgbà tí èèyàn jáde bọ̀. ẹ láwọn kan wà pẹ̀lú màálù nu wọn. ẹ àwọn onímàálù yẹn so àwọn jẹ́ informant fún wọn. Hmm. because nígbà tá a ti kọ́kọ́ dé àárín yẹn ìyẹn mú gan balẹ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run máa ti amúyí ó ń jáde bọ̀ láti inú igbó torí igbó wà lẹ́yìn oko wà lẹ́yìn igbó yẹn so igbó yẹn náà fi bojú lẹ́yìn so ó jáde láti ẹ̀ kó àtàkì ẹ̀ látẹ̀yìn so mo dẹ̀ sọ pé kó dúró mo ṣe kọ́ sọ pé kó dúró yẹn ó ń wẹ̀yìn òun náà bá bẹ gan lábẹ́ igi